Hmm. obìnrin kò kọ́mọ̀ fún wọn kí wọ́n sọ pé àwọn kọ ọkọ kan lẹ̀ nítorí pé ọkọ àwọn ó ń yálè kò kọ́mọ̀ fún wọn ah, kò kọ́mọ̀ ọkùnrin ní sábà máa ń kọ̀yàwó lẹ̀ nítorí pé ìyàwó ṣe kí ni ìyàwó yan àlè báwo ni nàkí ṣe sori tí ọ̀bọ ò ṣe báwo ni ìnàkí ṣe sori tí ọkọ ò ṣe tọ́bọ ò ṣe a gbọ́dọ̀ jọ ṣe ìdájọ́ déédéé fúnra wa ni kẹ́ni tí ń ṣèbàjẹ́ kó má ṣèbàjẹ́ mọ́ o kó má ṣe ìbàjẹ́ mọ́ kọ́ má ṣe ìbàjẹ́ má. má fojú wò pé ta ló fẹ́ dọmọ́lẹ̀ fún má fojú yẹn wò ó pé ta ni o fẹ́ da ọmọ lẹ̀ Hmm. arábìnrin kan sọ pé sheikh some women doesn't like to see their husband cheating but if any women leave their homes because their husband cheating people will say and so. <laughs> ẹ ń torí pé ayé ti dayé ìbàjẹ́ ni ó ní àwọn obìnrin wọ̀nyí fẹ́ rọ́kọ̀ wọn kọ́ máa. lọ yàlè wọ́n ní ṣùgbọ́n tóbìnrin kan bá wá ká ọkọ rẹ̀ tó wá kọkọ sílẹ̀ ayé àmọ́ sọ pé ẹ̀hẹ́n and then what ah ayé burúkú ní sọ̀rọ̀ wọn wọn ọrụ ọrụ ọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu wọn ò wúlò. àníṣe tọkùnrin bá ká aya rẹ̀ sọ́kọ rẹ̀ ò ní kọ́lẹ̀. kí ló ní kí obìnrin náà kọ́ ká ọkọ rẹ̀ kọ́ mọ̀ kọ́kọ́ lẹ̀ torí pé ìwọ yìí o ìsìná ni. bọ́ọ̀kọ́ lẹ̀lẹ́rọ̀ ọkùnrin tí ń yálè bọ́ọ̀kọ́ lẹ̀lẹ́rọ̀ nígbà tó bá kó àdẹ́wò láti ta tó bá kó wá bọ́ ńlé ó fi ilẹ̀. ó fi ilẹ̀ níparí fún títa lẹ́yìn arákùnrin kan wálé láti Saudi Arabia ó wáyé láti Saudi Arabia Saudi kan náà ni o ìlú tí wọ́n ti ń lo sẹ̀ríà ó wálé láti Saudi ọ̀rọ̀ tí mò ń sọ yìí confam lórí ẹni tí ẹ wulẹ̀ ń ọ̀rọ̀ kí mo fẹ́ gbà mí kí n hun ọ̀rọ̀ gbà mí ṣe onítàn àwọn tí máa kọ ìtàn kí náà ń pè ìtàn àròsọ. arákùnrin wálé láti Saudi lọ́dún kan wọ́n ti bímọ mẹ́rin ìyàwó kan ló ní lásìkò ìgbà tí ọ̀rọ̀ AIDS and HIV tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní nàìjíríà so ó wálé àtòun àtìyàwó rẹ̀ àtàwọn ọmọ wọ́n dé sí nàìjíríà àìsàn kan bá ṣẹlẹ̀ sí ọkọ wọ́n bá ní kó lọ ṣe test hiv àti aids náà bá fi rìn pé ó wà positive ó dé láti Saudi kéèpé oṣù kan wọ́n lọ wà positive wọ́n ṣeun ọ ìtàn ìjàgbá tí ìrókù ọkọ̀ ọyán níbò rárá mi ò ní dárúkọ ni. Dárúkọ àwọn tí mò ń sọ̀rọ̀ wọn yìí àwọn tí mo mọ́wókọ wọn ni àwọn tí mo mọ́wókọ wọn ni tí ó sì súnmọ́ káwọn náà gbọ́ ohun tí mò ń sọ yìí àmọ́ ká má sọ pé mo gbọ́kọ̀ àwọn sáfẹ́fẹ́ kò bá lànà ẹ̀kọ́ mu kò bá lànà ẹ̀sìn mu ṣùgbọ́n káwa kẹ́kọ̀ọ́ látara tiwọn gẹ́gẹ́ mo sì sọ wípé tọ́ ò bá kẹ́kọ̀ọ́ lára èèyàn wọ́n kẹ́kọ̀ọ́ lára rẹ̀ tọ́ ò bá fi àwọn kan ṣe àríkọ́gbọ́n á sì fi ìwọ ṣe àríkọ́gbọ́n. olóríire sì ni ẹni tó bá rí ìtìjú lò látara ẹnìkan ẹ wo bí lágbága ìsìn ìrìn ayé rẹ̀ ẹ wo bí tó wá lọ já sí tí wọ́n tara ẹ̀ kọ́gbọ́n à olóríire ni ọ́. ní ti arákùnrin wa yìí Saudi Arabia ló ti wálé lọ́dún náà àtòhun àtọmọ mẹ́rin òun ìyàwó ọmọ mẹ́rin wọ́n bá ṣe àyẹ̀wò fọ́kọ wọn ló ti kọ̀ǹtàsì hiv ìyẹn ló sì sábàbí pé kọ́ lọ múyàwó wá kọlọkọ àmọ́ wa wàláhì summa billah gbogbo ìdílé yẹn ti ní hiv gbogbo ìdílé yẹn wọ́n ti ní hiv ha wàhálà dé wàhálà gidi dé <laughs> ìwádìí bá bẹ̀rẹ̀ ọkọ àti ìyàwó wọ́n máa ń wúra wọn bó ló ṣe jẹ́ bó ló ṣe jẹ́ ọkọ àfa ń bi ẹlẹ́hà ẹlẹ́hà ń bi àfa bó ṣe jẹ́ bó la ṣe rìn ṣé tẹlifíṣàn mọ̀ pé ọ̀rọ̀ hiv wọ́n ní kìí ṣe sẹ́ẹ̀sì nìkan ní àgbà kó wọ́n ní ìyá máa kó pẹ̀lú bóyá èèyàn gbé ẹni tó ní hiv tó lásìdẹ́ǹtì wọn ní ìyá máa fi bẹ̀ kó eh, bóyá bíléèdì eh, tó ń tì fèrè ìkànnà ọ̀nà fèrè ìkànnà wọn ní ìyá máa fi bẹ̀ kó wọn sàtò àwọn ọ̀nà míì ha ṣùgbọ́n àwọn tó jẹ́ onímọ̀ ṣègùn wọ́n ní gbogbo àwọn ọ̀nà míì yẹn ọ̀nà tí ọ̀kọ́ mọ̀ ni ẹ̀ẹ́mẹ́lò ní lágbágágé kan ná tí wọ́n fi bíléèdì tiẹ̀ tó fi rí ìkànnà tiẹ̀ tó tún wá bù tẹ́gẹ̀ fi wá kanra wọn ìgbà yìí mélòó ìgbà mélòó ni o rescue eh, accident accident victim pé àwọn kan lásìdẹ́ǹtì wọ́n wá farapa ẹ̀jẹ̀ ń sàn ìgbà mélòó ló gbé wọn ní gbèsè ayé rẹ rí wọ́n lè tó common to ní sex. wọ́n tún máa ń kó tọ́ẹ́lẹ̀tì bó wọ́n sì máa ń kó tọ́ẹ́lẹ̀tì sẹ́yìn yàgàsí tọ́ẹ́lẹ̀tì ni. Hmm ẹ wò ó ọ̀rọ̀ yìí lágbára o àwọn ìdílé tó kàn i'm sure wọ́n gbọ́dọ̀ máa gbọ́ mi báyìí i'm very very sure wọ́n gbọ́dọ̀ máa gbọ́ mi ọkọ ìyàwó ọmọ mẹ́rin àti òótọ́ ni ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé tí ọmọ ìyá méjì bá wọnú ilé tí wọ́n bá rẹ́rìn wìndìwìndì jáde pé wọ́n parọ́ fúnra wọn ni tí ojú wọn bá korò jáde wọ́n bára wọn sòótọ́ ọ̀rọ̀ ni ọkọ àti ìyàwó yìí wọ́n pera wọn jókòó wọ́n bára wọn sọ ìdíjọ tọrọ báwo ni kìíní ṣe jẹ́ wọ́n ti síra wọn ah. ẹnìkan jẹ́wọ́ ìyìn ìdákọ ẹni tó jẹ́wọ́ <laughs> wọn àdákọ ẹni tó jẹ́wọ́ ṣùgbọ́n ẹnìkan jẹ́wọ́ ẹnìkan jẹ́wọ́ pòǹtasì àgẹ̀rẹ̀ ni. Ah! Well, aláwọn lọ́mọ bíi tí ọ̀rọ̀ wọn hẹ́ndì sí bàtà ọmọ mẹ́rin wọ́n di HIV positive wọn ò bímọ mí o ọmọ mẹ́rin tí wọ́n bí láyé wọn hiv positive àtọkọ àtìyàwó ó di mẹ́fà ó di mẹ́fà ẹ dákun ṣé ìrìn ìyà tó fìtì wá báwọn ọlọ́run ní a máa sùn zina wọ́n fi ń romú. Hmm? ọkọ ẹlòmíì wọ́n bẹ lábùjá oṣooṣù ni máa wálé ìyàwó náà bẹ ń bàdàn ìyàwó náà wà ní fún oṣù kan. ta ló mọ tí ń lọ lábùjá ta ló mọ tí ń lọ ń bàdàn àbílẹ̀kọ illallah illallah ńgbà tẹ́ bá ń dáná wàhálà ẹnìkan kan ò ní mọ́ o ó ti wà tó àwọn mẹ́rin táwọn ilé ìkú bá àwọn mẹ́rin tí wọ́n kú bá. èmi ò ní dákọ anybody mi ò ní dákọ anybody àmọ́ mi ò ní sọ ọ̀rọ̀ kan mi ò ní sọ̀tọ̀ kan tí ó jẹ́ àròsọ èyí tó wá bá mi tó jẹ́ ti oní ti àbúrò ìyàwó wọ́n sì ń bẹ láyé náà wọ́n ń bẹ láyé wọ́n ń bẹ láyé ọlọ́mọ mẹ́rin pẹ̀lọ́kọ àtìyàwó tó ń dé láti Saudi. <laughs> ìlú zàdé tí tófin tófin wà tófin wà pé tó bá ṣe ṣìnà pé ìjìyà rẹ̀ ń bẹ ńlẹ̀ fún ọ tó ń ti bẹ́ẹ̀ àwọn èèyàn ń kọ́ mí tiẹ̀ bọ́lọ̀hún ò mú ọ àìsàn kọ́ àwọn àìsàn àwọn àìsàn kọ́ ẹ dákun já bẹ̀rù ọlọ́run wàlá taqrabu zìnà ẹ má sùn mọ́ zìnà innahu kana fahisha torí pé ìbàjẹ́ ni o wàsá àṣẹbíìlà ọ̀nà sínú òsì dáa bí kò kan hiv bí kò kan aids bí kò lu mọ́gùn bí kò kátọ̀sí bí kò ọ̀sà kan burúkú kan bẹ́ẹ̀ bí kò kan àgbàna kọ́ máa pawó kọ́ máa kó délé wàsá àṣẹbìlà ẹnìkan ni wọ́n ń yọ sìnà ṣe ní Saudi o bẹ́ẹ̀ ni wọ́n yọ sí <laughs> wọ́n yọ sí tààrà wọ́n yọ sí tààrà tààràtààrà wọ́n yọ sí ẹlẹ́yìn ò ní sẹ́mẹ́kì Saudi tó ti bí Saudi ṣe ń mú sí náà ẹlòmíì ò wá dégbà méjì ní Saudi Arabia ìgbà àsìnà ló gbé ní Saudi Arabia ẹlòmíì ò gbégbá méjì kò bẹ̀rù Ọlọ́run kò bẹ̀rù òfin ok kò bẹ̀rù Ọlọ́run kò bẹ̀rù òfin hẹ́ẹ̀ àìsàn wa lúgọdè àìsàn ó lúgọdè ọjẹ lọ jáwọ́ níbẹ̀ tó bá fẹ́ lọ́kọ kó o lọ́kọ tó bá fẹ́ láya kó o láya tágbára ò bá sì ká kó o láya kó o máa gba àwẹ̀ wọ́n sì gbà yàwó àbúrò sínú ilé yàwó àbúrò tó ti ga tó yàwó rẹ̀ wọ́n dá mọ̀ pé ìyàwó ti dé méjì nù ìyàwó haramu fún àpò ti di méjì ọ̀kan halali ọ̀kan haramu ẹ́ níbi tẹ́yẹ táyé ti bú débi wípé àwọn èèyàn ń bá yàásù wọ́n ń bọ́mọ sùn wọ́n ń bá rọ̀bì bà ara sanfara ara sanfara ó bá yàásù ó bímọ fún ìbejì tíya ń tún bí ó tún bá wọn sùn àwọn náà tún lóyún àwọn náà tún bímọ tiwọn fún un. kókó ni pé ohun tó bá fi lè mú kọkùnrin kọyàwó lẹ̀ torí pé ìyàwó ẹ̀ ṣàṣemọ́ṣe náà ni ó mú kíyàwó sọ pé òun ò ṣe mọ́ fọ́kọ tí ọkọ ẹ̀ bá ṣe àṣemọ́ṣe àmọ́ ìdí táwọn òbí máa fi kọ́fà ọkọ wọn ni pé wọ́n fààyè kọ́kọ́ wọn lọ sórí ibú lẹ̀ pé tó wá fẹ́ sórí ibú kó lọ sí hm. wọn ò fààyè kó fẹ́ mọ́ fínálẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ kọ́kọ́ wọn sí ìyàwó kejì o tí wọ́n bá gbọ́ pé ọkọ àwọn fẹ́ fẹ́ ìyàwó kejì báyìí wọ́n fẹ́ rìnrìn ẹ̀tọ́ wọ́n fẹ́ rìn bọ́lọ̀ ọba ṣe fẹ́ káàní ogun ni wọ́n gbé dìde wàhálà ni wọ́n mọ̀ fà àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣiara <laughs> eh, àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́sẹ̀ máa ṣe ọlọ́wọ́n sànú yín ni o èyí lè mọ̀ síbẹ̀ ní yín o but àwọn akẹgbẹ́ yín síbẹ̀ dáadáa tó ga sí pé gbogbo ọ̀nà tí ọkọ wọn ò fi ní lè sọ pé òun fẹ́ fẹ́ ìyàwó kejì wọ́n sì mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ jẹ́ mọ́ ìwọ́n ló ti bímọ rẹ́gẹ́dẹ́ yìí débi pé ẹ̀rù ń bọ̀ ẹ̀rù ń bọ̀ àti lóyún ọkọ ẹ ló sì kú síbẹ̀ yìí digbí òun ló kú síbẹ̀ digbí yìí ẹ̀rù ń bà wọ àti lóyún ọkọ sì wà ń bẹ̀ digbí bí ìgbà tí nǹkan kan ò tí ì jákù lára rẹ̀ ìwọ sì ti ó ti bímọ wọ rìtáyámẹ́ǹtì tó ti bẹ́ẹ̀ náà wọn ò ní fẹ́ kọ́kọ́ àwọn fẹ́yàwó lé àwọn ṣùgbọ́n tá bá kọ́kọ́ ọkọ àwọn ń yálè wàláì wọ́n fetí gbọ́nù ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni káwọn ọ̀gbọ́ ni wọ́n ní ń máa gbowó ọwọ́ rẹ̀ yọ wálé pé olólùwò tó fẹ́ ẹ má gbà kódà ẹ wò bóyá bóyá lọ́la ń sọ ìtàn ń sọ̀tàn ẹlẹ́hàá kan. tó dẹ ẹlẹ́hà sí ọkọ rẹ̀ pé kó máa gbowó tẹ́lẹ̀ àpadà wá díyàwó ìsọlọ́la inṣàlá kẹ́lẹ́ mọ́bí táwọn obìnrin tí wọ́n wíkẹ́ẹ̀dì dé tí wọ́n wíkẹ́ẹ̀dì dé kéèyàn dẹ obìnrin sí ọkọ rẹ̀ pé máa fajú ẹ̀ mara kó kà máa gbowó lọ́wọ́ rẹ̀ máa fajú ẹ̀ mara. Ah, ń adákọ ìrìn <laughs> dákọ ẹ má wọrí ìrìn dákọ afẹ́ ìtẹ́tù ìwà fún ni wípé one ká lékún níbẹ̀rù ọlọ́run two ká jìnnà sí ìyàpọ̀ ọlọ́run three ká má sọ̀rọ̀ àwa di ẹni tí wọ́n tara ẹ̀kọ́ gbọ́n káwa tara àwọn kan kọ́gbọ́n ẹ̀gbọ́rọ̀ mi yé táwa kọ́gbọ́n látara àwọn kan kẹ́ni tó jì sí kòtò kó kọ́ àwa yòókù lọ́gbọ́n gbogbo ète táwọn obìnrin máa ta á sí tẹ́ fi máa kó bọ́kọ wọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ mi. ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ mi ẹ̀ tọ́ bàbá ti ń kàn án mọ́ mu wá ṣùgbọ́n pẹ̀lú àdéhùn pé wàláì èyí ní sí èsì dákọ ẹnì kankan èyí ní sí èsì báyìí torí kò sí ntafẹ́ tafẹ́ fọkọ yẹn ṣe ṣùgbọ́n mi mọ̀ pé àwọn tí mo sọ̀rọ̀ wọn tí wọ́n mọ̀ kọ́rọ̀ àwọn mo sọ pàápàá ẹni tó mọ̀ pé ọ̀rọ̀ ẹ ti déwájú mi rí yọ́ọ́ mọ̀ sí mi yóò sì mọ ipa dáadáa tọ́lọ́ ń ká kó lórí ọ̀rọ̀ náà so àwọn obìnrin bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ṣe tán kí wọ́n ba tọkọ wọn jẹ́ lórí kó fẹ́ fẹ́yàwó kejì ló fi já sí wípé wọ́n lè máa wu ọkọ wọn ràn kó máa bá àbúrò wọn sùn bẹ́ẹ̀ ni wọ́n máa wu ọkọ wọn níran wọ́n ti mọ̀ pé kòkú lè fẹ́ ẹ sọ wá dáa bẹ́ẹ̀ kẹ bá ya ọkùnrin jẹ́ torí pé ẹ̀ sáfẹ́ ẹ̀fẹ́ lórogún sọ da bẹ́ẹ̀ sẹ́yìn ọ̀mọ̀ pé ẹni tó gbé epo lájà lọ́dọ̀ Yorùbá kò jalè bí ẹni tó bà á lẹ̀ wọn ò sọ pé ẹni tó gbé epo lájà kì í sólè o gbọ́yé o wọ́n ní kò jalè bí ẹni tó ṣe kíni bí ẹni tó gbà á lẹ̀ ni wọ́n wí yìí anabi sì sọnù àdìsẹ wípé làánà lọhùn mọni àwà mùhùdísà ìgbégínà síkì àlọhùn kọ máa bá ẹni tí ó hábọ tó akọmọdéètì oníbàjẹ́. lọ́la kó sáfẹ́ kọ́kọ́ ló fẹ́yàwó lé ọ ọwọ́ afáàyè gbà kọ́ máa ṣe ìbàjẹ́ ọwọ́ afáàyè gbà kọ́ máa ìbàjẹ́ irú ààyè tọkọ rẹ ò lè fi gbà ọ́ láíláí tí ọkọ rẹ bá rí ọ lásán pé òun bẹ́ nìkan sọ̀rọ̀ lórí fóònù tó ń dọ́gbọ́n háìdì ẹ̀ wo bójú rẹ̀ ó ṣe pọ́n wo bí ó ṣe dalẹ̀ rù. ìwọ wá ń fààyè gba ọkọ rẹ lórí ìbàjẹ́ simply because ọ̀sá wò pé sáfìmọ̀ bá yẹn mọ́ ló fẹ́ wọlé láti mọ báyẹn mọ ló fẹ́ wọlé a tó bá rúgbó dé tán yọ kàn ọ́ o ntí òfin ó ṣẹlẹ̀ yóò wá ṣẹlẹ̀ ọ̀nà tí ó wá gbà ṣẹlẹ̀ yóò wá burú jáì ojú ọ̀ àmọ́ tìwọ́ náà ojú ọmọ ti àwọn ọmọ tó bí fọkùnrin yẹn ẹ nílé rìn kẹ ẹ yan nígboro má torí pé arákùnrin yẹn ìbàjẹ́ yóò ti wọ̀ lọ́rùn ìbàjẹ́ yóò ti wọ̀ lẹ́wù yóò ti da lágbádá yóò ti da ní ṣòkòtò complete ni yóò ti da sọ́wọ́ á da kọ́wá gá sí pé àbálọ àbábọ̀ kọ́wá gá sí pé nítorí pé ọ̀fẹ́ kọ́kọ́ rẹ ó fẹ́ yàwó mi ìlé ọ ló fi ń wo ọkọ rẹ ń ràn láti gbà yí wá o sì bẹ̀rù ọlọ́run ó yẹ kó bẹ̀rù ọlọ́run ìgbà wo ni mọ́kù ò ní kú ìgbà wo ni tọ̀láàkì ò ní ṣẹlẹ̀ ká ṣe sùúrù fádìí oko báwo lẹ ṣe sùúrù adìẹ oko ń lọ ìgbà wo ni ò a gbọ́dọ̀ jọ a gbọ́dọ̀ jọ ṣe ìkárù mú kárù fúnra wa ni tọkọ bá ti ń kọ ìbàjẹ́ fún yàwó kíyàwó náà máa kọ ìbàjẹ́ fún ọkọ rẹ̀ kìí ṣe pé kóbìnrin máa ṣẹ̀ṣẹ̀ pé ẹ tí ń bá kọ̀ bàjẹ́ fún ní ìsìn ó lè lé mi dáadáa kọ̀ bàjẹ́ fún kó lé ọ ọlọ́ngbọ̀ kọ ìbàjẹ́ fún ọkọ rẹ̀ yẹn kó lé ọ lọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́n wá tẹ́wọ́ gbọ́ ó fún ọ pé kó ọmọ wòran lọ ntó òfin ó ṣẹlẹ̀ ó padà ṣẹlẹ̀ ọ̀wà ní rẹ́ni tẹ́tẹ́wọ́gbọ̀ ọ̀ma ọlọ́run gan wà ní dúró tì ọ́ torípa nìyẹn rẹ ọ̀dàsọ́kùnrin yẹn okun orí burúkú rẹ̀ okun lọ́wọ́ ọlọ́mọjà sórí burúkú ọlọ́run fún wa sí kòǹgẹ́ dáadáa gbogbo ẹ̀yin tẹ́ wá ń di ìbàjẹ́. inú oṣù lúrẹ́jà láwà yìí oṣù ọ̀wọ̀ ni ìbàjẹ́ tíyàn bá ṣe nínú oṣù yìí ìyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó nípa dúnú oṣù míì lọ ẹ fi àsìkò yẹ fi túbá òòrùn tí ìyọ níbi ti ti ń wọ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀ tí ìmọ̀ kọ́kàkà ikú ẹ ní opportunity tó ga láti túbá ẹ má dájọ́ sí ẹ má dàgbà sí Allah ló mọ ilẹ̀ tí ó mọ òní o ilẹ̀ tó máa mọ òní yóò sọ pé ilẹ̀ tí ó mọ la nùn mara ilẹ̀ tí ó mọ òní àsìkò tá a wà á ti wà ní òní a ti wà ní alẹ́ tòní ilẹ̀ tí ó wà mọ́ òní ni àárọ̀ tí ń bọ̀ yìí tó aláwọ̀ ló mọ ilẹ̀ tí ó mọ́ òní kọ́lọ̀ jẹ́ kí ojúmọ́ rí kó máa ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa a máa tẹ̀síwájú ní ọ̀la insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.